Adá ọgbẹ́ púpọ̀ fún ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà tọ ìjà àkìgbẹ̀ fọ́nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam. Láìwé ti àsìkò wa ká tẹ̀síwájú níbi tí a ti sọ̀ ìgbà five verses seventy two to eighty òun la fẹ́ tú ṣùgbọ́n mo ti ṣàlàyé pé ìwọ̀nba tá a bá tú tá a bá ti understand ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ bá lè kà sí. a ti rẹ̀jú ẹ̀ lánàá gbogbo ẹni tó bá ń pe Jésù lọ́lọ́ àbò ń pe Jésù lọ́mọ ọlọ́run they are unbelievers kèsì ni wọ́n. èmi ìbẹ̀kọ́nù mo sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ Allah ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nínú àyà báńkì sọ́rọ́ tó máa ń yá ìbáṣọ tuntun mo tún kó ti sọ́rọ́ tó lè bá jí náà lámúyẹ̀kú nílẹ̀ bí náà ọlọ́run bá sọ lọ ọlọ́run wá àwọn áàlù ètùtà ọlọ́run ìmẹ̀lẹ̀ bí náà من أهل الكتاب والمشركين في نار جهنم ọlọ́run ẹ̀rí àwọn tó ṣe pèsè ní nínú àwọn christians àtàwọn jews àtàwọn pagans of polytheists àwọn ẹlẹ́bọ àwọn abọ́gibọ̀ faith ọlọ́run nínú náà jáde máa ní wọ́n lọ ọlọ́run ṣe wá lọ́wọ́ náà. Ẹ̀yìn ìgbà náà, wa Ìsá alayhi salatu wa salam. Gbogbo wa bá bá ti ń bímọ ẹ̀wọ̀n sọ̀rọ̀ ní Ìsá. Àwòkọ̀ dáadáa tẹ́ẹ̀lì máa ń sọ ọmọ yìí Nínú àwọn Ànábì ọlọ́run márùn-ún tí wọ́n lóore láyé àtọ̀run kìí ti láyé nìkan o. gbogbo wa minus táà bá tí wá yọ ọlọ́run tó o pé àwọn èèyàn máa wò lóore jù olùlàáfù àwọn resolute prophet olùlàáfù àwọn náà ni wọ́n mọ́ prophet náà táwọn títẹ́ ní pé nínú à ara àwọn tó lóore nàbí ìlọ ìbọ̀rí àrẹ́bí ìbọ̀rí àrẹ́bí wọn sáà anábì ẹ̀yífá àtànábì wa Muhammad aléyìí mọ́ sọ́lá tó wà fara ọlọ́ba jẹ́ gbogbo wọn. nínú àwọn báwo tó lóore lànàbì ẹ̀yífá ẹ̀ máa sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. òun náà wá sọ fún wọn yábà ní ìsọ́rọ̀ ìlà ẹ̀yọ́ ọmọ Ísírẹ́lì olókùnkù lọ àrùn wọn lọ́ọ́ bà fóònù ẹ má sì ń tún míì lọ́wọ́ dáa ní òun ẹ̀mọ́. Ìgbà òun wọ́n ní ṣíríkì ìlà oríṣẹ́ dájúdájú ẹni tó bí ele lọ lọ́wọ́ whoever associate partners with Allah. Ẹni bá tó ń fi nǹkan mìíràn pẹ̀lú ọlọ́wọ́. Ẹni tó bá mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́wọ́. Ẹni tó bá mú orogún pẹ̀lú ọlọ́wọ́. Ẹni tó bá fẹ́ fọ́ sọ́nà kí ni ìdájọ́ rẹ̀ fàkọ́dé àrùrọ̀ lọ́wọ́ ní sáńtẹ́fà tó ń tọ̀ bá kú ni o tó ń tọ̀ béèrè kú láyé máa bà mùsùlùmí ọwọ́ kúrú lẹ́ni tó kúrú nǹkan ní pẹ̀lú ọmọ àbá wà láì kò sí iye yàtọ̀ bẹ́ẹ̀ lè tà àwọn ọmọ òbíye mọ́sálásí tẹ́ẹ̀lẹ́ pọ́pù káwà lọ́sí ẹ̀kọ́ òbẹ̀rẹ̀ fún òbíye mọ́sálásí tẹ́ẹ̀lẹ́ pọ́pù lórí ọ̀nà ọlọ́mọ iye màálù tẹ́ẹ̀rí iye màálù tẹ́ẹ̀rí kẹ́ẹ̀ náà fi kọ́ àwọn èèyàn lè fọ́ òbí àwọn ọmọ tọ́bẹ̀ẹ́lẹ́ fún lẹ́lẹ́bọ̀ọ́ ṣùgbọ́n tó ń pọ̀ bá tẹ́lẹ̀ ayé ẹwà àtiwá àtìfún owó àgbà ìsìlá wà láì sórí ẹgbẹ́ dápọ̀ àrùgbọ́ àìmọye àwọn èèyàn làwọn arọ́pọ̀ oṣù ní wọn nígbà wọn kú làṣírí tún pé à àfàlà àti àwọn ìtara wa nígbà èèyàn dápọ̀ ẹnu gẹ́gẹ́ tí wọ́n gbé yàrá fífà olóyè ẹ̀sìn ká Níbàdàn olóyè ẹ̀sìn tó ní mọ́sálásí nínú ilé olóyè ẹ̀sìn tí máa ń bọ́ àwọn àfáà ní nǹkan olóyè ẹ̀sìn tó ní ya àwọn tọ́rọ lọ hajj bàbá olóyè ẹ̀sìn kú àwọn ìmáàmù òlú wa wọ́n lọ kírun sí bàbá olóyè la nígbà tó ti dalẹ́ àwọn olóògbò ní déédéé àwọn fẹ́ mú òkú olóyè ẹ̀sùn jáde jẹ́mọ́ fẹ́ bá lọ kìí ìfẹ́ ìjàmbá àfẹ́wò real life story nínú olùgbàdàn ní ojú sọ̀rọ̀. àwọn ológun ní ti dé lálẹ́ ọ̀yá ẹ̀wú òkú àlájì ẹ̀wú òkú olóyè ẹ̀sìn kí ló dé ó ní táwọn máa gé lára rẹ̀ torí bó ṣe tó yẹ ẹ̀sìn. ó tún doyè nínú ògbóni jẹ́mẹ́ la ilaha illallah iná wúmọ́ yúṣírí kí là gbogbo ẹni tó bèèrè gbogbo pẹ̀lú ọlọ́run wà mọ́ta wà mú ṣírí fún ọwá kú lẹ́ni tí ó kí ń bá tó jẹ́ kò ní wà nìkan náà gbogbo kẹ́ẹ̀mọ́ aláìyá fẹ́ kiri ọ̀rọ̀ ájì lọ́dọ̀ ọdún torí ìjẹ́ èyí ò sórí igbó ayọ́ra ayé nù ọ dàbí ìgbà tẹ́ ẹnìkan ó gbé apẹ̀rẹ̀ kalẹ̀ ọwọ́ àdá aṣọ ìtẹ̀gì ẹ̀rọ ọmọdé máa ń sẹ́wọ́ ọwọ́ àdá bò net ẹ̀jẹ̀ kìlò net èèyàn gbé basket ó gbé kalẹ̀ ọwọ́ àfi net ọ̀fọ̀ àrùn òǹgbẹ́ wá ń bẹ́ ó ní ẹ̀dùn ẹ máa bá pọn ní ibẹ̀ ẹ máa bá pọn ní kóbi ó lè mú ìjọba òṣòro yẹn máa láíláí basket tó ní o net tó ní o ẹ wá pọn ẹni sì tó ní à ń pọn ní ní ni mo ṣe wà yìí bẹ́ẹ̀ jẹ́ sílẹ̀ ẹ̀yin náà lọ́nà tẹ́ ń gbà àṣepọ̀ gbogbo owó tó ọwájọ ìkọ́ bíbí you are a tough guy ẹ̀yin náà láwọn ọ̀nà tẹ́ fi wá a kind of supernatural power ẹ̀yin náà ní àwọn bẹ̀rẹ̀ ẹ̀ẹ́sì ra yín bẹ̀rẹ̀ ẹ láwọn incantations àwọn ọkọ̀ ẹ ti ní àwọn champs ẹ láwọn concussion àwọn àpèjẹ èṣù ẹ̀yin náà wà fẹ́ bí lọ́n ìwọ́n tó o bá ń ṣe yahoo tó o bá délẹ̀ kù pẹ̀lú nínú yahoo nígbè you want to become powerful you want to be protected and safeguarded you want to belong. ẹ̀yin náà ó lè ní kẹfẹ́ jùlọ máa jẹ oúnjẹ alẹ́ tó dé lẹ́wù gan lè máa borí èèyàn kan fẹ̀fọn ní ìwọ náà ó kù lẹ́lẹ́fọ̀ ẹ̀ sì já dára lọ́lọ́ ìnáwó kíbi ńlá alẹ́ mi tó bá lọ ọlọ́run pẹ̀lú ọlọ́run ọba àrùn ọlọ́run àlẹ́ kò lè rí ọ̀nà ọlọ́mọ wà máa wá kù náà rù ibo ló ń tàn wọ́n wà parí ọ̀rọ̀ rẹ̀ inú ọ̀nà ìyẹn la ń sọ ọ́ lọ lánàá tẹ́ ẹ wà bíi lánàá a ń sọ mọ̀dọ́ irú ṣe kí là ń mọ̀dọ́ irú àṣe manifestations of shape mo ti sọ̀rọ̀ ká máa sin òòfà eré igi omi òkè worshiping of deities worshiping of statues mountains rivers among others deities àwọn là ń pè ní tọ̀wà gíì là ń pè wọ́n o ọ̀wàdì ọ̀gútù òun ni síngúlà àwọn ni dáẹ́tì gbogbo tí wọ́n bá tún sìn lẹ́yìn ọlọ́run ẹni tó bá tí ò tún bá sẹ́gbogbo tá à ń sọ ọlọ́run láàrin ọgbọ̀ wà láìsí ti bá tún bá olólórí ayé nù torí náà ìwọ́n bá ní kó fọ́ọ̀lù sínú àwọn nǹkan ìlọ tún bá níbi tí wọ́n tọ̀ ọ̀pọ̀ ọlọ́run máa ń forí ìdíwà kálẹ̀ sórí a ti sọ̀rọ̀ mímọ̀ sí sàárè jàmọ́ fẹ́rántí àsọ̀rọ̀ sàárè musulmi máa bá wọn lọ sí sàárè a ti sọ̀rọ̀ kápa ẹran fún nǹkan mi lẹ́yìn láti sọ̀rọ̀ àfáà sí máa kí ọ àwọn àjẹ̀nù yọ́ máa pa fún wọn lọ́sọ̀ọ̀sẹ̀ ti wá kí ọ tán ti agbádá ní ọwọ́ yóò wà fọwọ́ sí ní private park yóò máa fi ṣeré tí èkó láyé kò níhun ọmọ rẹ̀ náà wá jẹ máa ń àwọn àjẹ̀lú tó wá bá bàbá rẹ̀ máa jẹ kó bá fún un à bàbá òun kú sẹ́lẹ̀ kó bàbá rẹ̀ ti fèrè ní oge ẹgbẹ́ mùsùlùmí eléyìí sórí ibú ayé láyé nínú àwọn nǹkan mìíràn ọjọ́ pé tó bá tó ń ṣẹlẹ̀ á ti mọ̀ pé ẹni yìí á ẹlẹ́bọ ni òrùjú rárá ara rẹ̀ òun ni tààlíkù sàmọ́ ilé tààlíkù ápàmọ́ ibù àsọ̀rọ̀ àsọkọ́ ìjọba ẹ̀jẹ̀ ẹ̀kọ́ àrùn dáadáa mímọ́ so àsọ̀rọ̀ àsọkọ́ gbogbo àwọn ìtàn yóò ta ìsìláàmù lọ́tọ̀ọ̀tọ̀ nílẹ̀ èdè báyìí ibi tọ́rọ̀ wá bá ìrìnà tẹ́tẹ́ àwọn àfà oúnjẹ́lára àwọn náà máa ń ṣe pọ́pọ̀ lọ́pọ̀ èèyàn dára sọ cháàkì tó ó sì fún yàn wọ́n á ní kó sókọ apá ìmí ìbàrá ìmí ọrùn ìmí inú mọ́tò ìmí inú rúùmù ìmí abẹ́ pílò ìmí inú comfort ìmí inú shop ìmí inú hostel ìmí lecture room ìyẹn lórí ayérayé mi. Iná rúbọ̀ wà tàmáìmà wà tíwá látàṣírí pọ́n. Àrẹ́bí ọ̀sán láti jó lé wa. Ìmọ̀ sọ àsọ̀rọ̀ àsopọ̀ ṣíríkù ẹjẹ́ ajẹ́nà gbogbo àwọn báwọn èèyàn torí ẹ̀ ṣe ní for protection ìtọ́ba ti pé kí ní ẹ̀kọ́ òṣìṣẹ́ alágbára níbo lẹ́wọ́ àfọlọ́n àwọn èèyàn tó ń gbé kọ́ ọmọ kéékèèké lọ́wọ́ pé kọ́lọ́bà kú àìmọye ọmọ tí wọ́n gbé kọ́lọ́bà tó kú torí náà as muslim gbogbo ń tẹ́lẹ̀ kábàámi ọmọ àti ẹ̀kọ́ ọ̀rùn gbé kọ́ apá gbé tí mo bá dì ṣíríkù ni wọ́n láwọn òtàbà tí wọ́n lò ní sọ́wọ́ ẹ máa wo èèyàn wọ́n ní pé protection ó wá kúrò ní Ọ̀yọ́ state ó ń lọ bá bùtà ó wá tó lò state ó wá ń tún ah ìṣọ́fẹ̀ kí ló dé bẹ́ẹ̀ pariwo ah ah ah ah, ah! ayé wa ń dá lóhùn lábẹ́ bẹ́ẹ̀.

nígbà tí òsọ lọ́wọ́ bá rẹ̀ pẹ̀lú ẹ̀ tọ́wọ́ jẹ́ kó ń tọ̀ ń bá padà sí bàtà lóòótọ́ ó rẹ̀ sí bàtà láyọ̀ ọyẹ ká da dọ̀bálẹ̀ ká mú ayé ẹ̀ka pé àsòwòtí ẹ̀kọ́ you are president of the independent ìwọ làmì ìlú àwọn òmùfọ́ ṣèbí fúnra ẹlòmí láti òdo ṣe bí òṣò kàtà ló sọ ajẹ́pẹ́ tó o bá ń lọ sábùjá ọlọ́run sọ jẹ̀mọ́ tó bá wá ní àwọn ìlé padà sí bàbá inú commercial fẹ́ẹ̀lì ní mo wà ó wá padà lọ sábùjá á wà sọ fún pé àsóòkà rẹ ọ̀lẹ́ni ọlọ́run tó sọ ọ láti Ìbàdàn débi tó lọ lè sọ òkò níbi òkà ọlọ́run fẹ́ kọ lẹ́kọ̀ọ́ pé this is as useless as anything gbogbo àwọn ìmọ̀ máa gbé nǹkan rọ̀ fífi nǹkan òkà. apá ọrùn ìbàrá àti ọrùn ẹsẹ̀ ọrùn ọwọ́ púpọ̀ náà nínú mọ́tò inú ṣọ́ọ̀bù abẹ́ pílò inú kọ́ńbọ̀ọ̀lù inú wọ́dúrò inú kíchìn inú tọ́ílẹ̀t gbogbo àwọn nǹkan ẹ̀bùn ẹni tó bá kú lórí ẹ̀ yóò rà mú kan lọ. àbá alára ẹ̀ ní àwòrúkọ ìmọ̀ àpọ̀pọ̀ torí pé rúkì àpèsí méjì èyí tó bá já sí pé à ń ka àyà Qur'an àbáwọn àlàábí yíyá tó lè máa kúrò àwọn àdúrà bánà ní sallallahu alaihi wasallam tó kọ́ wa ní òkè ti ṣírìkù lápẹ̀rẹ̀ ń sìn èèyàn láwọn àfáà òkú bánà kí ni a máa ṣe bísmìláì àríkíkà ní kúlì ṣe é yòóbí kà wà ní sọ́ọ̀rì kúlì náà ṣe àwọn àìní àbídè wà lọ́wọ́ yẹ̀ sí tàbí síláàbí. Àmì pè lọ́pọ̀ ìlú èdè Yorùbá, àwọn gbólóhùn ìṣọ́ra ìṣúra lọ. Irú àwọn àbáwá kan fún wọn ká kò sí Rúpíà. Fáàkìá Rúpíà àwọn ilé ìwòta. Ṣùgbọ́n èrò làbẹ̀ wípé ìwọlé. ẹbọ ọ̀pọ̀ ọ̀tọ̀ máa lo orúkọ àjànà àbọ̀ máa gbé agbára fún nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn yóò wọ òṣèlú ka. níta ẹ̀yìn aboríjàpá ẹ̀yìn àtẹ̀tẹ̀ ọjọ́ pẹ̀ ẹ̀yìn àtìfojúró òróró ọ jẹ jẹ àwọn èèyàn lè pọ̀ pọ̀ gbógi lóní pé kìíní kan ìkìíní kan bá ní kìíní kan ìjọ náà ni máa wọlé lóní ọmọ ìyọ̀mọ́ mi pẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀mẹ́ lóní ọmọ àwọn ọgbọ́n àwọn ọkọ̀ òfin yẹn ẹmọ tó wá bá ìrìnàmọ́ jẹ ọmọ mi ìfẹ́ ní kó lọ kí àbá ni wọ́n kọ àwọn ọmọ ilé ẹgbẹ́ wọn pa láǹdà kìí wọ́n nílò oògùn ibi máa ń jẹ́ companies yìí owó ọ̀nà yọ bá oògùn sí ọ̀nà yóò fi òṣèlú àbàtì náà gbogbo ẹ̀ tó bá fún lórí eléyìí okùn sẹ́lẹ̀ bọ̀ yọ ọ̀rọ̀ àná náà gbogbo torí oṣù láyé kò ló ló irú ọkọ̀ burúkú bá mùsùlùmí máa pa kéèsì àbá àtúntò. Ibu ga-eze ya ọkụ àìmọye kéfìsì wọn láti dìbò. Àbá àti ìfàsọ́nù ojú ara ìyàwó ẹ̀ tí ń kọkọ̀ sí. Àbá àtọ̀gbọ́gbẹ́ olóògbé ti ládáradá pẹ̀lú fọ́. Àwọn eléyìí èso àbá bàbá aláwo ni wọn, ó sọ ayé àtọ̀ wọn lọ.

ìtọ́ bá ń sọ àwọn tó bá máa pẹ̀lú àwọn tó máa ń ṣe ó pé àfẹ́lẹ̀ ilé ilé ilé ẹ̀ṣẹ́ báyìí láwọn tó ti di ọ̀pọ̀ kí wọ́n àmì ń sọ ọdún lórí ikú ẹlẹ́tọ̀ọ́. èyí tó bá jẹ́ medical problem ó ti lọ́dọ̀ doctors ìwọ làbùrọ̀ wá sọ̀rọ̀ ààrẹ dọ̀tà ọgbọ́n ayé òní ta ọ̀rọ̀ òkú báyìí ọlọ́run jọ wọ́n báyìí. àtiwálábà ìmọ̀ àṣọ òkú ọ̀fẹ́ jàmọ́ òkú kí ọkọ̀ wọn láàrin ẹ̀yọ́ tó yá institution náà àwọn church olóbìn ọkùnrin ó ti sóbìn torí ìlú tí máa tààrà not natural law o not what is a kind of metaphysical law níjọ́ tí àpàtì yẹn bá wá bàjẹ́ the two lovers they will hate one another profoundly àwọn tẹ́ẹ̀rù tí wọ́n lè dára wọn wọ́n bá tọ́ tóbìnrin yẹn bá mú àdá wà láì ó lè fi ọkùnrin lórí kí wọ́n fẹ́ yàrá rẹ̀ mo wá wà wọ́n ta lè ní ìwọ́n bọ́lá jọ lọ sí ibi ìrẹsì tí wọ́n ká jọ lọ sẹ́kọ́ndì skul ni kí wọ́n fẹ́ yàrá rẹ̀ ó ti bí mọ márùn-ún ee èmi ta ọmọ márùn-ún ṣebí mo ní ní ìṣe ní ṣebí mo ní ní ìṣe ọmọ ọwọ́ mi ìṣe ọmọ náà lọ́mọ ó ti pàkà sí ọ̀tẹ̀ ìgbà lóò dára ìlú pa pa pa ẹ̀ẹ́mẹ́ta àyẹ̀lọ́ ti wá rẹ̀ ìtọ́ba sọ fún náà àtẹ̀kẹ́ èsì rí lọ is take law child law ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń sún òògùn fẹ́ obìnrin ló ṣe sọ́kùnrin ọkùnrin ọ̀bá tó ń ṣe wá yọ ọ̀nà kọ̀ǹtú ọpọlọ rẹ̀ gbogbo eléyìí ànábì sọlọ́lá àlọ́sánà ó lé láàrin ọgbọ́n ní ọlọ́run mẹ́jọ aṣọ́rí ibú kódà nínú àbí ní ń aṣọra ẹni tó bẹ so nǹkan rọ inú mọ́tò inú ilé abẹ́ pílò ibi orí oṣù kódà kó o fi tó bá kó o fi níbi sọ ànábì ló ti dẹ́lẹ́wọ̀ tó ń tọ̀ bá kú yọ ọlọ́mọdé àsófò alahalifu ìgbẹ́yìnlá alahalifu táwọn ti kan ní ìgbà lẹ́yìn ọlọ́ mo fi òkè ìbàdàn búra àníjókè ìbàdàn òkè òkè ìjọba ó lè fẹ́ gbé máṣíìnì lẹ̀ tí wọ́n fọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n èsì tútù mo fọ̀ sọ òṣogbo búra ọ̀sán omi omi ọ̀sán òṣogbo omi apa omi ni wọ́n fi ń fúra ọmọ ẹ̀gbọ́n owó mo fi àwọn alálẹ̀ rẹ̀ fúra àwọn alálẹ̀ rẹ̀ ọkọ̀ ni wọ́n ní àbòmí wọ́n ga ni àbí wọ́n kú wọ́n sọ́ra ni àbí wọ́n tẹ́ wọ́n mọ̀wé ni àbòmí òkú ni wọ́n sọ́mọ fúra ní ìkàlà bí wọ́n fúra ní ìta sọ́mọ lọ́ ni àbòmí òkú ni wọ́n mùsùlùmí èèyàn fi ìtàn ní ìfúra àtúbá ní orí ọlọ́ọ̀ mana halafa bighairi Allah faqad kafara aw ashrak ẹ bá fi nǹkan lẹ́yìn ọlọ ó pọ̀ sí ìkété àbó ti sí ọlọ́run ṣùgbọ́n torí lámọ̀dà nǹkan wo èèyàn ọlọ fọ̀rọ̀ ọlọ́run ọlọ ọmọ wà tó lọ ọmọ tó ń ju àwọn àfẹ́ẹ̀sì lọ ọlọ́mọdé àmì kéèsì ẹjọ́ wọ́n wá ní sínú kùránì àbí méjì irú ẹ̀sẹ̀ ya sí mo wá ń sàlàyé fún mi àáfà àyèmọ̀tán láńlọ́ọ̀dù ní kọ́ wá fi kùránì òun wá lẹ́yìn pọ́lọ̀ nìkan ní àbáwọ̀ wà láyé ẹni ìfura ní ìfura èmi kí mo sọ bẹ́ẹ̀ àwọn àfa àlàtàyé àwọn sálàf àwọn ẹni rẹ àwọn tàbí ní sọ torí fúra ní èsì ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run fúra ní ẹ̀dá ọlọ́run là ní fúra ìyẹ́nà sẹ́nu yàtọ̀ you can vow or swear with Allah's word not with his creatures èyí ò ní sọ pé mo fi kàá bá fúra. èèyàn lẹ́lẹ́bọ̀ ayéṣe kàábà àlà ẹ̀dá ọlọ́run ní kéde o kàábà. mo fi sàfà àti mọ́rú àbúrà ayéṣe sàfà àti mọ́rú àbúrà. ó lé ní wàrọ́ bíi kàábà wàrọ́ bíi mo fi ọlọ́run tó lè kàábà àbúrà ọlọ́run. wàrọ́ bíi sàmsà mo fi ọlọ́run tó lè sàmsà má fi ẹ̀dá ọlọ́run búra. ṣùgbọ́n a lè fi ọ̀rọ̀ ọlọ́run ṣe kí ni o àlùfíwà mo rò pé ẹ̀rọ ìrọ̀ díẹ̀ díẹ̀ ara ẹ̀ ní ìtìyàmù làlọ́fì wà dàjàlì kéèyàn ọmọ lọ́ọ̀dọ̀ àwọn awosẹ́wosẹ́ bàbá aláwo àwọn ṣùgbẹ́yà fọ̀túnṣẹ́là abali irú wọn náà wá pọ̀ nínú àwọn abójálàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbóǹdálábì ya wọ́n máa pọ̀rọ̀ lọ́ọ̀lọ́ àìmọye àwọn ìyá fún jẹ́ ìgbìyànjú mọ́sí wọ́n ti sọ àwọn ayé orí ìyàjẹ́ tí ó sọ orí gbọ́ ayérayé ìmínú àwọn ìyá yẹn nífẹ̀ẹ́ ọlọ́run wọn wà kó sọ́dọ̀ ẹni rẹ ọ̀dọ̀ afẹ́ ẹlẹ́bọ̀ lọ kó sí àwọn àfáà yẹn wá darí àtọ̀rọ̀ wọn àfáà tó alájà àdúrà táwọn fẹ́ bá yín ti sáwọn ipa ìwòlẹ́wà wọn kí lọ́fẹ́ kéèyàn wà ń wò ó sì rò pé àkókò ọlọ́nà fẹ́ ló wò ká ọmọ tó wà ní àná ni alájà ẹ̀ẹ́dẹ̀ ìdíbò lẹ̀ ní owó ẹ̀ẹ́dẹ̀ ìdíbò lẹ̀ gbogbo àwọn ìlànà èṣù ìpọ̀ bẹ̀rẹ̀ ìwọ o bá ń lọ owó fẹ́ ẹ bá mi yẹ̀ wò ṣé kí n ṣe mẹ́sìn ló máa dà ní àbí pharmacy ṣé kí n fẹ́ ti ta rí kọ́ ló máa dà ní àbí ti ta gbọ̀ níyà. ó níbi ọ̀rọ̀ ọ̀yẹ̀ ẹ̀wò bí àwọn àbá àkọ́kọ́ oníṣọ̀ láàtú lè ṣe kára àbá àtọ́bá jẹ́ ní ọlọ́run ní gba náírà kan lọ́wọ́ rẹ̀ àìmọye àwọn bá a ti kọ́ ní ṣe kára náà o bá sí pé sọ àmọ́ ìtọ́ bá ti sí bá nìkan bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ọdún níta ìkúdúró títà ọmọ tàbí parí ààrẹ méjì kan wá bẹ́ẹ̀ ìkan bẹ̀ positive ìkan negative kí lè túmọ̀ positive negative ibì kan bẹ̀ ọ́ sọ pé tọ́ba máa lóore ọlọ́dún ọkọ̀ sí ibì kan bẹ̀ tí ọba ní lóore ọlọ́mọdé ọmọ sí láwọn afáwọn ọ̀sán ìfọ́ ìwọ gbẹ́tọ́ bá lè ta àkàwọn ẹni oríṣiríṣi ọmọ sí ó dẹ̀ débi jọ́ mẹ́ta jọ́ méje àbí jù bẹ́ẹ̀ lọ tó bá ti ṣe wú àdúrà ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ èyí tó máa lóore ọkàn rẹ máa fàmà bẹ́ẹ̀ èyí tọ́kàn rẹ máa fàmà bẹ́ẹ̀ ọ̀nà lóore ọ̀nà kejì èyí tó máa lóore ó máa wà ìsíà wájú èyí tó máa lóore ọlọ́run ṣe rọrùn fún ọ láti rí ṣe ọ̀fẹ́ fẹ́ sí sàmì ìfọ̀dẹ̀ láìka méjèèjì òwò àmàta ni kò fẹ́ òwò àmàtàdúrà ààrẹ ìgbà tó ń sàdúrà ọkẹ̀ rí kejì orí facebook mi tó wà tọ́pẹ́ ẹ̀ka tí wọ́n kí ìjà ara wọn ọ̀rẹ́ rẹ̀ kẹ́kẹ́ gbé sí facebook wọ́n bá fẹ́ ta lóògùn fídíò yẹn eléyìí èdè ya ìwò rí fídíò yìí o lọ́ba sọ rẹ̀ dé pariwọ́ ìbọn ìyẹn ló ń fẹ́ tẹ̀lé mi ò láìpẹ́ ìwọ ni mo láì ah, ẹjọ́ ń kí torí ẹ bá pé ọlọ́wọ́ bá sọ fún ọ pé wọ́n fẹ́ ilé ìtọ́jú rẹ̀ pọ̀ náà kan. ó bá ti pé ìtàn máa rọrùn ipò lè ṣe kí ni ò ní rọrùn. gbogbo àwọn ọyẹ sẹ́wò mọ́ mọ́ àwọn tí wọ́n lọ yẹ nǹkan wò wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n bá ní ọ̀dà kan fẹ́ra wọn àáfà wọ́n sọ́fà for more than fifty years. títí wọ́n ní ọ̀dà tó bá dà lórí ìwé tó dá lọ́la àtùmọ̀ àwọn tẹ́lẹ̀ ò ní da àtàbẹ̀ lọ tọrọ wọn tó so orí tó bá ní nǹkan ọ̀dà òtùmọ̀ sí pé ẹ̀lẹ́ sọ́fà tó bá ní ò ní da òtùmọ̀ sí pé ẹ̀lẹ́ bá dùn ìdí ò ní da mọ́ tíráì ọlọ́run fi ilẹ̀ ṣùgbọ́n ká máa lọ ilé bàbá aláwo àwọn adágbígbá àwọn tí máa yẹ ìtàn wò jàmáà ó rọ ni wọn o kódà nípa àdíìsì ní ànàdí àṣàlà ó ní tí wọ́n bá sọ wọ́n bá rí ẹ̀wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí wọn lò wọ́n á gbéra wọn lò wọ́n lo àjànà wọ́n ọ̀dọ̀gbọ́n lọ máa yọ ọ̀tọ́lọ̀ fẹ́ ṣe ní sámà ọ̀rọ̀ máa tẹ̀ ẹyọ kan tí wọ́n bá wá gbọ́ wọ́n á fi irọ́ 99 wọ́n fi kún ìgbà ní ìbẹ̀rẹ̀ ìsàmì ìtì wọ́n bá sọ tó bá rí bẹ́ẹ̀ kì í ṣe pé wíìtì wọ́n lo philosophical thought bí yóò àbá ebi fàáyí tàbí bí òní pàálọ̀ dáhùn ìgbà ní ìsànbá ti wọ́ wọ́ọ̀kẹ̀ lo ọ̀nà philosophy lásán ní ṣe mọ̀mù ní èdè mọ̀mù ní àkíkà yọ́pàá náà yọ́ bèèrè yọ́ wà lọ ọpọlọ lórí ìrọ́ lásán ṣùgbọ́n bàbá ẹgbẹ́ wọn ló lè láàká ìfọ́ ó ní bàbá yẹn rí ọ̀rọ̀ bàjẹ́ bàjẹ́ bàbá yẹn wò ní ọ̀rọ̀ afọ́jú ìwọ bí bàbá kí ni mo jẹ lálẹ́ ìjẹta kí ni mo fi kí ló ní ọmọdé wa ọmọ torí lẹ́yìn mẹ́jọ àtúnra wa jẹ ìmọ̀ lọ owó ṣẹ́ ara kí ni o ara ṣírí kùlù bákan náà ìdí àwọ̀ ayélujára lọ́gọ́ yìí kéèyàn ọmọ sọ pé mo ní máa pọ̀pọ̀ àwọn ní ẹbọ mo rò bóyá àdé òye tó ní àsìkò kó bẹ̀rẹ̀ ká lè lọ síbi àwọn àyà sọ̀rọ̀ fẹ́ẹ̀rí ẹ̀rọ tó débi ká nífẹ̀ẹ́ èèyàn kàhùn ìlà kàhùn ìlà. irú ẹ̀ ló ń ṣe àwọn ọmọ ilé ẹgbẹ́ òkùn yìí nǹkan lẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí sọ́jẹ́ bá àwọn bá wọná lọ àwọn wọná tẹ̀lé ọlọ́run mọ́ ti wá ní òkòòrùn àmì ìrù òkòòrùn wà láì àwọn tí mo nífẹ̀ẹ́ sí ìdílé sọ́bọ̀ mo nífẹ̀ẹ́ bàbá mi pọ̀ mo dẹ̀ nífẹ̀ẹ́ àwọn àbá àpapọ̀ mi ní máa pọ̀ bàbá mi kú ọlọ́gbà fọ́njẹ́ kò àfá àti mo nífẹ̀ẹ́ sí ju tó bá ní kí n sá lọ ọ̀nà ọ̀nà wà láìpẹ́ mi tẹ̀lé. Iná à iná dáadáa mọ̀ téèyàn wà bẹ́ẹ̀ láíláí. Kò sí ìkẹ́kẹ́ tó wọ́ kí téèyàn sacrifice àlùjọ náà fún. Àfá àkọ́jẹ́ pé lọ́kọ́ mi jẹ́ ká sọ pé lọ́kọ́ yàwó fún mi. ilé òkú mi lówó oúnjẹ ilé ọ̀rọ̀ afọ fún mi ilé ọ̀rọ̀ fóònù tó bá ní ìta lọ́jà nànà kò lè dá fún owó tó ọ̀rọ̀ mi wọ́n á gbà lọ́wọ́ mi wọ́n gba fóònù gba máa rìn ọlọ́run bá sọ nítorí pé ẹnìkan ọkọ mi kéwú yóò wà ní máa lọ èmi náà tẹ̀lé kéwú tó ọkọ mi pé tí mo dìrò àwọn bá ní káwọn ọmọ lọ ọ̀nà àwọn ọwọ́ ọ̀nà pẹ̀lú ó tún wá dá pẹ̀lú gbàgbé ìbẹ́yìn náà wá pẹ̀lú àwọn fún à orí nítorí ogbó ṣírífù màhábà pé nífẹ̀ẹ́ èèyàn tàfúbìlà tàfúbìmọ̀ irú ní sọ́lọ̀ táà fún àwọn tó bá ní ẹ máa pé sí ìtọ̀ pé ìtọ̀ o kìí o ìtọ̀ dáa ní o ó tó ṣúgà olójú yóyò wọ́n máa àfa àwọn àfa ń bá lọ ní ojú àná làwọn ọ̀sẹ̀ náwó ṣe náwó ṣírùkù kí là ń pè yẹn ṣírùkù ìmọ̀ ìyẹn lọ́lọ́run ọba ń sọ àdíìsì àdíyìnbó nà hàásì nígbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tó ka àwọn àyà kan nínú alukur'an ọlọ́ni nínà náàsì ma ń yà sáàkìtù ní dúnni láì àdáadáa yóò fi kú náà kàfù bí láàá wà ìgbàtà nàbí ìtumọ̀ ayẹ̀ tí ó ń bẹ́ẹ̀nú àwọn èèyàn mọ́yà pákídù nìdú ní láyà dáadáa wọ́n mú àwọn èèyàn ní ìtọ̀yàpọ̀sọ̀ náà ní méjì pátnà amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì tí wọ́n máa sùn gẹ́gẹ́ bí ọlọ́run yòṣùbúnà wù tàfùdìlà wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bọ́ sí nídìí ọlọ́run ṣùgbọ́n àwọn bá a bá fẹ́ sórí rẹ̀ wà lẹ́bí náà àmọ̀ awata tá a gbọ́ náà gbọ́ àwọn olóríire aṣáájú òfin báyìí nìlà aṣáájú òfin báyìí ọlọ́run làwa máa nífẹ̀ẹ́ sí tí ó pọ̀ bóòlù ó ti nífẹ̀ẹ́ ọlọ́run wà ní kí ló nìkan àdìṣe nìkan àdìmọ̀ ká dára nìkan wọ́n ní nínú àwọn sọ̀hábà pàtàkì àfáwà àdínìbónà háàtì àdínìbónà mádá wọ́n ló wọ́n sọ fánà bí dị bí ń ayà ó lè rè òjijì ọlọ́run iná òmùláwúyẹ̀ kúnú yàmùlúrù walakin yuhilluna lahu ma harrama Allah fayastahilluna wa yuharrimuna alayhim ma ahalla Allah fayuharrimuna fatilita ibadatu fatilita ibadatu anabi ni abiyu de ṣàlàyé wọn sì wáyé tọ́lọ̀ ń bá sọ wípé aráàmù ní ìtàn àwọn sọ pé àlàlì àwọn àgùntàn israeli náà wọ́n sọ lálàyé tọ́lọ́ bá ní àlàyé yìí nǹkan àwọn àfa apáàdì òní àràmù àwọn náà sọ ànábì ilẹ̀ ti ń sìn wọn nù ẹ ti sọ wọ́n di àṣàárẹ̀ kí lẹ sọ wọ́n di jẹ̀mọ́n àṣàárẹ̀ ẹni tó lè mú dájú ẹ̀sìn wà tó lè sọ ìgbà pàtàkì wà pàtàkì báyìí ó ní fàtílíkà ìbàdàn fàtílíkà ìbàdàkù láwù àgbẹ̀bí lélẹ̀ ìwọ̀n náà ló wípé kí ni òun wá ń sìn wà ìmáàmù wa tí ní méjì náà gbà wá àwọn àbá aládìsí ní hadith ọ̀nà hafa hadith ọ̀tá jama àbá àríyàn náà ti clear àbí ò clear ẹ̀ẹ́dì pé tá a bá wò báyìí ní ìsìn nínú nǹkan tí òun wà aládàáni gbogbo ẹni tó bá ń kírun ó ń gbá rẹ̀ ó ń yọ bàtà ó lọ ájì ó wà lórí ògbóni ó lọ́kọ̀ tí wọ́n pa ó láti tẹ̀ tí wọ́n ṣe ó lóògùn fẹ́ràn tí ń ṣe ó ní gbogbo àwọn nǹkan bá a sọ àti ilé ìbásíkò lè gbà ní láti wọ́n bá kú gbogbo márùn ayé ọba àti ọ̀rọ̀ ti láti mọ sàárè ló ń jìyà torí náà mo rẹ̀ ọmọ ìyá wà láìka ara ó ní ìyàlá yé

ọ̀la náà ni láti bí mi níbi ọlọ́wọ́ wọ́n sàlàyé lọ wà máa lè sọ́ọ̀lì ní nàmínà àǹsọ́ sáré gọ̀ọ̀lì ní òṣèlú àwọn tí bá ni kọ́lọ̀ dáwà tátọ́ wá lọ àbòsí ni kọ́lọ̀ ó máa fún wa lábẹ́sẹ̀lẹ̀ kábóló bàtàtà wà ní àbòsí. Àbòsí ni kọ́lọ̀ ó fún wa lálàáfíà táwọn ẹ̀wà pàtẹ́wọ́ fún gbàgbà lẹ́yìn ọ̀nà. Gbogbo ẹ̀ tó bá ti wá ń ṣàbòsí sọ́lọ̀. Bìrìbáàdá ti gẹ́rì yìí máa ọwọ́ à nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ pẹ̀lú ọlọ́run àdíbẹ̀ ẹ̀sì ẹ̀kọ́ yá dúdú gbọ́ẹ̀rọ̀ òun fàkọ̀ ó ń ṣe tó yàtọ̀ sọ́lọ́ nìkan mo ti pè sí mélòó àjẹmọ́ méjì alákọ̀ọ́ mùsùlùmí ni ó ń kírun wàhálà ẹ̀ ó ń kírun kódà ó gbàrú ọmọ àjù a máa ń rẹ̀yàn lọ àjù irú ẹ̀ lẹ́nu ọ̀sán lẹ́ẹ̀kan táwọn olóògbé ti fẹ́ gé orí mọ́sálásí tó kọ́ sí bàtà lórí yìí ṣùgbọ́n ó tún ní àwọn nǹkan tí ń fẹ́ nọ́ọ̀bà ó tún lọ ọjọ́ ẹgbẹ́ ayé ilẹ̀ lágbára wà ní tó kú láti rí jù. kódà mo tún padà kọ lẹ́yìn mọ̀ kó fẹ́ tí ara mi pọ̀ nínú oníṣù ilẹ̀ dákọ̀ ní kò níbi ti dákọ̀ tó rẹ̀ tó kọ́kà ló tọ̀ nínú olúwa yìí. ìyàwó ẹ̀ lóun ti fàárà fún ṣètò olóhùn lálàá pé ọ́n fọ́ àpáta nínú sàárè.

sẹ́ǹfọ́n sẹ́ǹfẹ́ kò sí ìyàwó yẹn ò ṣe tó ọyọ kó pe àwọn náà jama mi láyé ó jẹ Ìbàdàn àbá àdúgbò yìí ìmáàmù lẹ wá kírun sí tó ń bẹ̀ sí lọ àwọn ológun ní wá di orí àbí tí wọ́n yọ wọ́n yọ lálẹ́ tó ẹ̀jẹ̀ ní àbá ẹ̀bá kí ni ká mú wá bẹ́ẹ̀ o ṣé pòlò ni ká mú wá ní àbọ̀kúnrùn sátàrí ni ká mú wá ní àbíyọ̀ àbímadí àbí tírèsì ṣẹdé ẹ̀yìn náà tó bá ní ìgbàdo àti kọ́mọ́ fọ́ pàtàkì lọ àbá ẹlẹ́gbọ́n máa fọ́ ohun tó ju àpáta lọ́nà sàárè ẹjọ́ wà bá àkọ́ ọmọ ọ̀sán yìí jẹ́ wà láìwọ́ ọ̀sán àkọ́jọ́ bá ti jẹ́ òwe ìlú kí lálẹ́ wọ́n ṣe tẹ̀wọ́n ẹ̀ bí ọ̀sán mo fi tí ara mi gbọ́ ní báyìí tí ìyàwó ẹ̀ ló fi sàárà tó lókùn lálàkọ́ kò ní fọ́ àpáta kí ó lè rọrùn fún ilé sàárà ni ò lè jama ẹnìtẹ́ni ọ̀rọ̀ bá ń dájọ́ alọ́lọ́ ti ní pẹ́wà máa wọ́n ń dárù tọ́lọ́wà ọ̀sọ̀kọ́lọ̀ bá ń dájọ́ àjọ tọ́lọ́wà adájọ́ tó ọlọ́dà àníṣàrọ̀ òde pa

ẹja parí àti parí àyà àwọn tuntun wa ọlọ́run wá ní làkọ́díkà bárọ̀ lẹ́bí iná kọ́ iná lọ àbáni ju tàlàbà abọ́síbi ọ̀rọ̀ trinity jẹ́mọ́ ìgbòladé láì trinity ìgbòladé one plus one plus one ìsípọ̀tò wọ̀rọ̀ ìsípọ̀tò wọ̀rọ̀ trinity jẹ́mọ́ ìgbòladé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ó gbèrò àtọ́lọ́run kéde bẹ́ẹ̀ lọ ni ọlọ́run ẹ̀mí mímọ́ abẹ́lẹ̀ títọ́. Bẹ́ẹ̀ni tó máa ń fún mi jù, òun ni kẹ́ni kan rò pé òun fẹ́ sí òkú òun wà tó ní láì. Àbó òun wà mọ́ ṣe. Kó lè máa so orí búlọ́kọ̀dọ̀ lọ, wọ́n máa sọ pé tọ́lọ̀ sọ òní bẹ́ẹ̀ torí pọ̀ fẹ́ pèsè àwọn bíbẹ̀ẹ̀sì. àfọ àlẹ́kọ̀ọ́ gbogbo àṣà kùràmì là ń túkè sọ̀rọ̀ láti. wàláì ẹni tí bá ń pe ọlọ́ọ̀ bàbá ọlọ́ọ̀ ọmọ ọlọ́ẹ̀kẹ́ wàláì kìrìkìrì wàláì bàbá ìṣúná ti láì lè sí láì láì láwà ètò ní tọ́ba kú tó wá ìbá àwọn sọ́ọ̀sọ̀ ọ̀rọ̀ wọn tó bẹ̀rẹ̀ ìbá àwọn alájọ tó ọdẹ trillion lọ ájì lọ́dọọdún ìbá àkọ́kọ́ bá ti five hundred trillion àbá ìdẹ́yọ́là àní sọ́lọ̀ ó fi gbàṣẹ́ àpà ẹ̀ẹ́dọ́n bá àwọn apẹ̀rẹ̀ rẹ̀ ti tó omi ìmáìlì táwọn yìí òun làkò táàkó nǹkan sí tí ó fi dọ́dọ̀ ọlọ́run òun wá lọ wá ajáde àpẹ̀rẹ̀ tí yóò rí ìtàkùn dọ́dọ̀ ọlọ́run kò lè rí ìtàkùn dọ́dọ̀ ọlọ́run náà lọ́kọ́dí kàfọ́rọ̀ lẹ́bí iná fọ́rú iná lọ́wọ́ wà nígbà sí ogun mọ́níjà pẹ̀lú lásọ̀rọ̀ ní àná ọlọ́wọ́ ìlàkọ́dí kàfọ́rọ̀ lẹ́bí iná fọ́rú iná lọ́wọ́ sáàlì ìsàlà jẹ́mọ́ sẹ́rọ̀ pé the same set of people mẹ́lẹ́dẹ́ ìlà á sẹ́gbà ní lọ àwọn tí máa ń pe jésù lọ́lọ́ ẹ̀mọ́ àbẹ́mọ̀ ẹ̀mọ́ àwọn náà nà máa sọ pé mẹ́ta lọ́kàn the same set of people ọlọ́run bàbá ọlọ́run ọmọ àtọ́lọ́run kéde jama ọpọlọ intellectually intellectually wọ́n. jama ẹ̀ máa gbọ́ aláwọ̀ tó sọ pé iná lọ́ha ọlọ́wọ́ bá a bá sọ bẹ́ẹ̀ nìkan fẹ́ máa jẹ́ àlá ẹ̀ka kí èdè tí mo fẹ́ sọ alákọ̀ọ́ òun ni wọ́n máa darí sánmà àtìyẹ àti jí gbẹ́gbẹ́ is it possible this is this is the best yes or no ọkàn mẹ́lẹ́ ẹni fájà ń lọ mẹ́ta yes or no this mẹ́ta lè lóbi àgbẹ̀ ẹ̀ dáhùn mélòó ẹ̀ lò wáìtì ọ̀gbẹ̀ mẹ́ta. There will be war. There will be anarchy, lawlessness. Think about it. Lecture my own nínú Ramadan eight to twelve. Ìkan nínú twelve to six. Ìkan nínú two to eight. Jama ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ Muslim ẹ̀yin ó kí fáyìí fún wa àpamí to twelve. Ẹ̀yin wá sí ẹ̀yẹ́ sọ̀rọ̀ tó bá wá dàsìkò exam ọwọ́ ajẹ́ kó ní túùtò èsì ọba fẹ́ẹ̀sì exam wàhálà àbí àjọ ẹ̀yìn ọ̀dọ́ lẹ́tọ̀ àsìkò ẹ̀ẹ́dẹ̀rẹ́ ìyàgbé nìyí tí wọ́n sọ yé this student na ti sọ̀rọ̀ you have simple and for muslim students yes or no káàbí wọ́n sọ pé ramadan seven eight nine ìfàsọ̀rọ̀ sí ìdájọ́ ìjọba àti tẹ̀síìtì ẹnìkan nínú ìfásùn lókè àná òun ló ti tẹ̀sùn. Súrà tó ti lò súrà tó pàtàkì àná àpàlà tó bàbà kẹ́lú àti ìlú. Ìfásùn sì dáṣọ wá dé òun bẹ̀rẹ̀ sí sí ìlú tiẹ̀. The same mọ̀. Ìfásùn pàtàkì àná àwọn mọ́tò àná. Ìfásùn pàtàkì bàbà kẹ́lú àwọn tó lẹ́yìn. Ìfásùn lè lo ẹ̀dá fóònù, ìyẹn lo kíkà, ìyẹn náà lo ẹ̀dá fóònù ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n ẹ̀fẹ́ gọ́ọ̀mẹ́ntì anarchy yà ló yẹ wò di pé ọ anarchy. nígbà tẹ ẹ wá sọ bọ́ọ̀lù bàbá ọlọ́wọ́ ọmọ ẹ̀mí mímọ́ èwo lọ́ọ́ darí ayé àtọ̀ nílẹ̀. káwọn tẹ̀lé wọn máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ absurdity ìdílé ti. kẹ́lì kan máa lọ́wọ́ pé mẹ́ta wọ́n à níbi àwọn òṣọ́fẹ́ ẹyọkan náà ní ẹyọkan yẹn ló wá fi agbára àrẹ̀lọ́nà mẹ́ta wọ́n lọ́wọ́ lọ rẹ̀ sí ọ̀dà gbogbo ìbẹ̀rẹ̀ ńlẹ̀ ọlọ́run tó ti sọ́nà àtìlẹ̀ tó dá wà táwà nígbà gbòmí ó làkọ́jú kàfárọ̀ iná kọ́ọ́lù iná sáàlì gbogbo ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sọ pé mẹ́ta ọlọ́run ìtumọ̀ kọ́lẹ̀ ẹ̀sìn kẹsẹ̀ rí mo sọ fún wa lánàá mo sọ lónìí ní sọ́ọ́tù lè bá yí náà iná lẹ́bí iná káfà ní áálì ìtààbù wà ní lóṣìlì kí iná fi máa bá fi náà rí jàánàmà káàlì bí iná ọlọ́sọ̀ àdé mi àti ọlọ́mọdé àwọn náà ọlọ́mọdé àbú owó rẹ̀ nígbà wò ọlọ́mọdé àlọ́ sẹ́kọ̀ọ̀dù ẹ̀rẹ́ bá ti rárá wà láì iná ọ̀tọ́ yàtọ̀ ìwọ tó rò kó oníwèrè lórí tó ọba lọ wá sẹ́pọ̀t nínú ná wèrè orí ìlú ọ̀sà lọ àwọn mọ̀lẹ́kà tí wọ́n na tayé rẹ̀ táwọn bẹ́ẹ̀ nù ná ó kéré à olùdá rẹ́sìlì olùdá bọ́ọ̀sì ọmọ tẹ̀kọ̀ àdó ọmọ tàràkì tó níbo ti fẹ́ gbé apá mọ́ mọ̀lẹ́ta tí ó ka apá rẹ̀ tí wọ́n sọ di ewu wọ́n bẹnu dànù mọ̀lẹ́ta tí ó fọ orí rẹ̀ tútù wọ́n bẹnu dànù náà ta ní ọ̀lẹ́gbẹ̀ẹ́ mọ̀lẹ́ta ti bẹnu náà ọlọ́mọdé àwọn náà wọ̀ ẹ bá ti lè bọ́ ọlọ́run ní mẹ́ta àmọ́ wọ́n wọ̀ náà wọ̀ ẹ bá pe ọlọ́run ní mélòó ibo ni wọ́n lọ èmi tí mo sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ọlọ́run káàlìdì náà ti ya òní jáde rẹ̀ wọ́n rà mọ́ àpá àbàbá ní lẹ́sùn kó gáà lọ́sọ ibi ẹn sọ́lọ̀ ọlọ́pàá náà lájọ́ sí ẹn sí jàmẹ́ máa ti àdìjá mẹ́mọ́ àtọ́lọ́ sí kékeré ìjẹ́ àdìgẹ́dẹ̀rí tọ́lọ́ gbogbo ẹ̀yìn àpá àtẹ́sọ̀ kó bọ́ra jà ẹ̀ẹ́dẹ̀ oníjọ́ tí ó kẹ̀yìn àtọ́lọ́ ọlọ́sàn ọlọ́run ní àwọn tó bá ti lé sọ pé mẹ́ta lọ́kàn lọ́lọ́run pèsè rí ni wọ́n wà máa ń rí ní ìlà ìlà ìlà ohun àhílò bí ìgbà tó lè káwá ọ̀dà mélòó lọ́lọ́run ọlọ́run ó dé ní o ọ̀fẹ́ mi tó yẹ ká máa fẹ̀ torí túmọ̀ ìlà ohun ní àlùmáàmù ọ̀fẹ́ mi kankan tó lẹ́tọ̀ọ́ ká ilá ìlà ohun wá ìdó ilá ìlà ohun àwọn ọlọ́run ẹyọ kan ṣoṣo ọlọ́run ẹyọ kan ọlọ́run èsì mẹ́ta wà ní lábúyátà ó amáyẹ̀kúlú náà ṣe wá rí àwọn kèfèrí tí wọ́n ń sọ kóòkó rájà rédèrèdè ránràn lẹ́nu àà ah! àà ah! wàyí lámúyá ń tàrú ámẹ́rẹ́ ẹ̀kọ́ tí wọ́n bá lọ jáwọ́ nínú ọgá máa pe Jésù lọ́wọ́ nínú ọgá pe Jésù lọ́wọ́ ọlọ́run nínú ọgá sọ bọ́lọ̀ bàbá ọlọ́wọ́ ọlọ́ ẹ̀mí mímá láyà máa sáàmà lẹ́bí iná káfà lóru mẹ́lẹ̀ ohun àdáàbòlà ayé ọlọ́pàá ìdáwọ́ ìyà ìyà kẹ́rù olè bàwà ọlọ́nìlà yàtọ̀ standard taokid láàmú taokid nínú taokid àfẹ̀sílà ọlọ́nù taokid dáni two emphatic particles ọlọ́nìlà yàtọ̀ standard ní tọ́jú parí ìyá ọ̀tẹ̀wọ́ yọ gbà wọ̀rú láyà masánà lẹ́bí nà kàfàrú nílẹ̀ òun àbáàkùnà alì tormentous punishment painful poem ìyàtọ̀ máa ń jẹ́ ẹ̀jẹ̀ sẹ́ẹ̀bá wọ́n súnlẹ̀ ìdìbò rẹ̀ títà mi àwọn ọmọ tó ń bẹ pé ìjọba sọ́ra ìyẹn lè mú wọn pa ọlọ́mọ ìyá ló wọn pa sẹ́ẹ̀bà ọ̀fẹ́ kọ́ mọ́ ó ṣó ó fílù ìwọ̀n sùn sẹ́ẹ̀bà káwa títà bá ń ta ọmọ ìwọ́n bàbá fẹ́ káwa títà ká ń lọ Yay! Ah, ah, ah, ẹ̀dọ́kùnrin Ọwọ́ ọkọ́ ti wà ní wọ́n fún yẹn, a lè fún lẹ́yọ fún sí. Àwọn afẹ́ fún ọ lẹ́ta lẹ́rin, àbá fún ọkàn, ọkẹ̀ dọ́ọ̀kì ẹgbà wa. Fàlásẹ̀ ló mẹ́ta ìpínlẹ̀ Islam ọ̀dà káwọn fún ìyàn ọ̀pọ̀ tí gbogbo tó jọ ojú àìsàn ìyàn bẹ̀rẹ̀ ọba tó tó pọ̀ tí ọba tó rẹ̀ ọba tètè pé secondary school bọ́yá pọ̀ àpò ní wà bẹ̀rẹ̀ lójú àwọn ẹ̀fẹ̀ yẹ ó tó di wọ títà gba ta èsù bá tó kó sí wọ títà náà la ọba tó rí ọmọ nfàṣẹ ó tó borí dálẹ̀ lórí ẹ̀rú ẹ̀ kì í kéré ọyẹ tó tó gbọ́n wàhálà àti àjẹ́ òjì àfà ẹgbọ̀rọ̀ yẹn ṣòwé òun èròní yẹ́sọ̀rọ̀ wà láìpò sí tọ́jọ́ ló já máa sàmà lẹ́bí iná káfàró òní ìwò àbá o ní o ah, mọ̀dánù mọ̀dánù mọ̀dánù mọ̀dánù ẹ̀yìn mẹ́lẹ́ jẹ́ ìjọ sọ́ra àwọn ilé tàbí wà ní ìjánù mọ̀gbọ́dọ̀ ti dáwọn kọ́ ọbẹ̀ wọn òṣòrí ìlú kọ́ ọmọ bẹ̀rẹ̀ òṣòrí kọ́ ọ pariwo ti ẹ̀ta kọ́ ọ dákẹ́ lọ́rọ́ oṣù àjẹ́ ọlọ́run dá wọn nígbà ìmọ́lógún láti ibi ìdìbò àwọn mẹ̀lẹ́ tàbí wà ní ọ̀nà àwọn ọ̀sà kan dínú ni torí ìdíyàwó ti tẹ̀ kékeré ọlọ́run ní gbogbo àwọn tí gbẹjẹ́ sùn ọlọ́run àbọ̀mọ ọlọ́run àbọ̀mọ ọlọ́run nínú ìta á ah, ìyá ó tẹ̀wọ́ o àbáàbò nàárì ìyẹn ẹlẹ́sìn ilé o ẹja dúró ní seventy four lónìí ọlọ́wà ní afàláyà túbú náà ìlàlọ́ seventy four nìyẹn ọlọ́run ní fẹ́ẹ̀ lé túbá lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wá ń bá àwọn tí wọ́n ń gbé jésù lọ́lọ́run ọlọ́run àbọ̀lọ́run

ẹ̀ṣẹ̀ tó tóbi ìjọba àti gbogbo ṣírí association of partners with Allah polytheism paganism worshiping of deities ètò bí ọlọ́run lójú bó ti wá bí ọlọ́run nínú ọlọ́run fi ká wọ náà ìyẹn la fi ń sọ fáwọn báwa náà bá jó wá èmi náà sọ fúnra mi ọlọ́jọ́ mi náà gbọ́. òṣó orin níbi káfẹ́ gbogbo ayé ọwọ́ náà káwọn bá a fi lè ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n ò sì fẹ́ tí wọ́n fi ọtísíìmù lẹ̀ tí wọ́n fi yahoo lẹ̀ tí wọ́n fi incantation sílẹ̀ tí wọ́n fi gbogbo àwọn nǹkan bútọ́ ń ṣe lẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi wọ́n ọba lọ́nà kan tó gbà mú nǹkan ìmọ̀ ọlọ́run ti kú mọ́ wá jìyà ẹwọ bọ́lọ̀ ń sọ pé wọ́n jìyà wọ́n ti kékeré tó àṣọ ọlọ́run fẹ́ kẹ́ pé nǹkan yẹn burú ọlọ́run á ní bó ṣe burú tó ìfẹ́ kẹ́ náà ẹjọ́ ẹ wá ìgbà sórí kéèsè ọ tí ó yí tó bá èmi máa ń yọ́nú sí ìyẹn ìtìmọ̀kẹ̀fẹ́ nǹkan ẹyọ kan náà lè àtàwọ́bàtú àyùkìfà àtàwọ́bàtú túbú ìlà lọ́rí táwọ́bàtá nàṣúhá táwọ́bàtá mọ́dá nàṣúhá ọlọ́ọ̀ní ẹ̀dú lọ ní ìrònú pìwàdà máa pàmà dáadáa afala àyàtúgbó láìlà lọ́ọ̀lùwà yẹ̀sẹ̀ tó ti rúnà ohun wọ́lọ́wùn gbẹ̀kúrù ráhì ọlọ́dúnkọwọ́ ní orúkú padà ní kí wọ́n náà bá ti orúkú padà lọ fi kọ́ sí sí ìmọ̀lẹ̀ àwọn àpẹjẹ ìyọ̀nà ayé àdé àgbà ìyọ̀nà ayé tó kí para lọ tànù ó tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ìlọ́nà ayé tó kí ń wẹ̀ lọ ra ọ̀sẹ̀ ní ìmọ́lò yẹmọ́ ápákí ìlọ́nà ayé tán fún ọgbọ́n ọba ti fẹ́ jáde ó ìnújú èyí tó ìnú àbíyá má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn àfẹ́jẹ́ tí wọ́n mọ̀ èyí tó fi aláǹgbá jẹ èyí tó fi ọ̀gá tó fi jẹ ọlọ́mọ ẹlẹ́ńkọ́ tó ní pọ́ǹpọ̀ ọ̀pọ̀lọ́ ọ̀wà fi gbogbo àwọn ṣíríkù nílẹ̀ àwọn ọkọ̀ tí wọ́n fọ́ ọ̀tọ́ pa èyí tọ́ọ̀pá tọ́ ọba fẹ́ jáde lóní ẹ̀mọ́ tẹ̀lé mi lóní ẹ̀mọ́ yọ́nú sí mi bí gèlé kan bá rí gèlé kan èyí tó wùgbó tó sùn ọ̀wà lọ kọ́pù sí yìí lọ kọ́ àwọn àdúà ọmọ àtàwọn àdúà màá tó rọ́ọ̀tì láàárọ̀ máa ka múlìkù kó tó sùn lálẹ́ máa ka káàfì jọ̀ọ́jì máa torí àwọn afọ afọ nǹkan lè yẹn lè máa ṣe tọ́lọ̀ wọn máa sọ ọ́ tí wọ́n máa gbé èèyàn rí àwọn kó o gbogbo ìlànà ẹ̀kọ́ lẹ̀ wà láì ọlọ́wọ́ forí jẹ ọ̀ mo ti sọ lánàá pé nínú àwọn tó nínú àwọn ara wọn ni wọ́n àfàláyà tó rúnà ìlàlọ́yì wà yẹ tẹ́kù sí rúnà wú ọlọ́ni fẹ́ẹ̀ ní àdánà sọ́dọ̀ ọlọ́ni fẹ́ẹ̀ ti wá tú bá kẹ́ ẹ̀rọ nínú hadith anábìwà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith ìtàn lókun jọba mélòó àgọ́n nínú àdínkù ní ọ̀nfẹ́ ọgbọ́n àmẹ́bí ọlọ́run ti forí dé mi tí wọ́n bá tiẹ̀ wà alágbára jù bẹ́ẹ̀ lọ ìwọ́n náà máa ṣe wọ́n fẹ́ lójoojúmọ́ tó o bá ti rántí pé á ah, wà láì òní náà ti ṣe bọ́ ní sọ́nà ó sì máa ṣe afẹ́fẹ́ òun ọlọ́run ọgbọ́n tó wáyé à ah, nígbà báwa ní à ń ṣe lọ ó tó wá fi yọ àpẹẹrẹ kóòtù bá wà láì tọ́ ọba tí bá tọ́ ọba rántí ìgbàpọ̀ ọ̀sẹ̀ borí à kẹ̀ǹtẹ́ ìbá bẹ̀rẹ̀ kí ní bàbá wa tán bí ilé ọ̀sẹ̀ à odidi ọmọ náà borí rẹ̀ tàbí bá wa sọ̀sẹ̀ wọ́n gbé ọmọ yẹn ní wọ́ọ̀dù máa à láti fún ọ̀sẹ̀ ìyọnú ayé wa ìtumọ̀ ẹni pé ní òun rẹ̀ ń lò ó gbọ́dọ̀ wá sọ́sẹ̀ ìlàsípọ̀ báwọn kírísẹ̀ àwọn ṣe fógáàmù lálẹ́dẹ́ òṣìṣẹ́ dáńtò tv tó tv fi gbogbo tí sọ̀rọ̀ náà ọ̀nà ìdíláńtẹ̀ compression ìka àwọn olóhùn ti fi náàbù òun ti pààyàn ni ó yẹ kí ìjọba ọ̀rọ̀ gbé e. tó o bá ta burúkú òní ọmọ sọ pọ́bílíkì o kó àwọn ọ̀dọ́ tí kò pé tí wọn náà bá jáde tí wọn bá lọ lówó ìwọ náà máa túbà. ìwọ tó o bá ta burúkú tó o bá túbà ọ̀ pa ní ojoojúmọ́ wọn ti àtẹ̀kẹ́ fún un la òògùn àgbọ̀dọ̀ máa sọ ọmọ kí náà ni wọ́n máa torí náà ọlọ́ọ̀ni يتوبون إلى الله ويستغفرون والله غفور رحيم tòlùkẹ́dájúdájú èmi ọlọ́run tẹ́ẹ̀ bá fi ojú bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àforíjì bọ̀ tí ó máa foríjì ọ̀rọ̀ yíyù máa wá kí máa kẹ́ ní láyé èyíkẹ́ nínú sàárè àtijọ́ gbé ibi bá ti dúró lónìí lọ abẹ́lọ́ ọlọ́jà ni ọlọ́run jẹ́ kẹ́sẹ̀ ò nira fún wa mẹ́jà lè máa ṣe ọ́ jẹ́ kí máa ṣe lábẹ́ ẹ̀rọ fún wa bó ṣe áwùkà láàjẹ́ ní rẹ tó ibi abá ti ń ṣe ọ́ ọlọ́run máa forí jì wá ọlọ́run mẹ́jà lè dé ti ẹ̀tọ́ rárá o ọlọ́run jẹ́ kẹ́kọ̀ọ́ ó nira fún wa gan mẹ́jà lè súnmọ́ rárá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ náà ọlọ́run jẹ́ máa jìnnà sí wá fi wá lẹ́ni tí ó kù lẹ́ni tí ó jẹ́ pé ọlọ́run forí jì tó ti bẹ̀rẹ̀ títí ọ̀la bá tuma tu ayé àbọ̀tẹ́lẹ̀ abẹ́lẹ́ ọlọ́gba wíwá o ọlọ́gba nẹ́sílẹ̀ òwúwa o bàwọn ìjọsìn wa lọ́sùn lóru o bàwọn sọ́dákọ̀ bá ń ṣe o bàwọn tìláwà kọ̀wá ní ìwà o gbogbo àwọn kan ní bá ń ṣe láàrin àwa àtọ́lọ́ ọlọ́gba bàdáwà bá ń ṣe lẹ́sìn fún wa bí a sọ ilé ayé àtọ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh